bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sùn wọ́n gbé ọ̀lẹ àyà mi sáré wá kó fẹnu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ìṣẹ́jú kan mo nífẹ̀ẹ́ rẹ olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ wà nílẹ̀ tí mo pé tá a bá ti dé báyìí orin ìfẹ́ tiyín ni màá kọ́kọ́ jù sí yín torí pé ìfẹ́ gbọ́dọ̀ máa ṣe kí ni ó gbọ́dọ̀ máa swim nínú ilé tiyín náà ni dádà tí mọ́mí tẹ́ wà lóye ìjọ wojú ara yín jàre kẹ́kọ̀ọ́ pé bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sùn gbé ọlẹ́ àyà mi sáré wá kó fẹ́nu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ìṣẹ́jú kan mo ní fẹ́ rẹ̀. ẹ sọ fún wọn pé i love you jàre jọ ò lẹ́sìn sọ fún dádì pé i love you gbẹ̀yìn. ẹ kí n máa fi ẹnu kí yín káàbọ̀ padà sórí ètò ní àláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti yín gangan. orúkọ tèmi mo ti sọ fún wa lẹ́ẹ̀kan Ọlá Ọ̀nàbàjọ́ náà ni kò tí ì yí padà. bẹ́ẹ̀ ni eré ṣeré àwọn ìdílé aláyọ̀ tá a jọ jó wọlé lẹ́ẹ̀kan ojú náà ni àwọn ilé wọn ń ṣe àìmọ̀kú lóko wọ́n ti wọ́n kọ́ lọ́wọ́ tí wọ́n ní mo ti gbàgà fún wọn pàápàá ìdílé aláyọ̀mí ẹ kú ìjókòó lórí ètò. is ọgbẹ́ mi ẹ ǹlẹ́ mà ẹ káàbọ̀ sórí ètò ṣé dáadáa lẹ dé ẹ ǹlẹ́ ọ̀gá ọ̀gá ọ̀pọ̀ láti bí fìlà yín débi ẹ̀ dé gbogbo ẹ̀dín dandan. <laughs> ó set ó pọ̀ it's plenty ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣe mi ẹ kú lé o. eré rẹ̀ ti rojú àlejò mi ẹ sì ti rí i pé ojú náà ni àwọn ilé wọn ṣe àìmọ̀ fún lóko tìyín ṣùgbọ́n fàfà náà ti ṣẹ̀ ń rí wọn fún ìgbà àkọ́kọ́ ọ̀gá àmà ẹ bá wa ṣe àfihàn ìdílé yín fún àwọn ará ilé. orúkọ ìdílé wa ni ìdílé arákùnrin àti arábìnrin àbíọ́nà mm. mm. bó ṣe mm. jẹ́ nìyẹn. wọ́n dà pé <laughs> arákùnrin àti arábìnrin àbíọ́nà tí gbogbo wa máa ń pè ní ṣògo rẹ́nì kejì o <laughs> mo ti bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ni torí mo fẹ́ kẹ́ máa lẹ̀ dọ́là mọ́ tẹlifíṣàn yín bí ṣògo rẹ́nì kejì bá ti ń sọ̀rọ̀ lórí ètò ìdẹ́gbẹ́ àwọn aráalé ti ṣèlérí wọn á lẹ dọ́là wọn. ọmọ ìlẹ̀ ẹ̀jẹ̀ mọ tẹlifíṣàn wọn kọ́ pè mí wọ́n sọ bó ṣe máa dọ́dọ̀ mi. wọ́n béèrè àṣà ok now sísá mi ẹ bá ń fi ohun tí náà kí àwọn aráalé jà. ẹ kò déédéé wò yìí ibi kí ìṣẹ́ mm. bá ti wò. bẹ́ẹ̀ni ìgbọ́lẹ́ ní kéjì ti kọ́ yín jẹ́ <laughs> wọ́n ní ẹkú déédéé wò yìí o gbogbo ẹ̀yin aráalé. kí wọn dáadáa. ó dáa ó dáa mm ìdílé ṣògo rẹni kejì abiona àwọn náà ni àlejò wa lórí ètò ilé aláyọ̀ lọ́jọ́ tèmi ẹ ti rí i pé ó máa dùn ó máa láàrin gbọ́ngbọ́n máa kàn sí torí pé ojú tẹ́ ẹ fẹ́ rí náà ni ara àwọn ojú tẹ́ ti máa ń béèrè pé ẹ bá wa gbé ṣògo rẹni kejì wá ẹnìkan tẹ̀ tí àtẹ̀jíṣẹ́ sí mi lọ́sẹ̀ kọjá ó ní ẹ bá wa gbé bọ̀dá àtàbàtúbú wá ẹ bá wa gbé ẹ ọ ara àwọn ojú tẹ̀ tí ń béèrè fún ìkan gbòógì lára àwọn náà lẹ ti rí lálẹ́ yìí ẹ sísá mi ìgbéyàwó yẹn ti tó ọdún mélòó. eight years. ah ọdún mẹ́jọ. mẹ́jọ mẹ́jọ ẹ̀jẹ̀ dàbí òdò ẹlẹ́jẹ̀ tútù ẹ dàbí pé ẹsẹ̀ ẹsẹ̀ gbéyàwó bí a fẹ́ràn sọ pé ọdún bíi méjì sẹ́yìn ṣá. ọwọ́ ìkọ́. ó pọ̀ má fa kan sí. Ah, <laughs> ẹ náà wà á nù máa gbégbá rẹ ẹ mọ fi gbéraga sókè ni. ìtọ́jú ah, ah. dùn ni sáàmù <laughs> yẹn ń ṣiṣẹ́ lára ẹ̀ ọgọ́ rẹ mm. àti ọ̀pá rẹ ó ń tù mí. àti ọ̀pá rẹ ẹ̀yin lẹ́yìn sọ bẹ́ẹ̀ mà <laughs> eh? ẹ sọ pé ìwé sáàmù ni wọ́n tù mí nínú ṣé kò bá tù nínú tí ò bá tù nínú kò sí ìwé yìí. ẹ wọ ẹyọ rárẹ àwọn àlejò wa ta ní lórí ètò lè ní wọn ni tí a gbọ́ ìrìn àjò ìgbéyàwó ó yá bọ́dà ṣògo níbo ni ẹ ti pàdé olóòlé ẹlẹ́jẹ̀ tútù yìí níbo lẹ ti pàdé wọn. Hmm, láì fi àkókò ṣòfò. Hmm. Ah. ẹ fi ṣòfò ẹ fi ṣòfò a fẹ́ mọ ibi tẹ́ ẹ ti pàdé. ìbéèrè ìbéèrè ńlá lẹ béèrè yẹn ah, ó ṣẹlẹ̀ wípé nígbà kan hmm. ah, kó tó di wípé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ mo máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ àti òǹtajà fún iléeṣẹ́ tó máa ń ta oúnjẹ àwọn ọmọdé kan mm. léyìí tó dẹ̀jẹ̀ wípé àwọn náà pẹ̀lú jẹ́ òṣìṣẹ́ àti alábòjútó fún ẹni tó jẹ́ one of the distributors fún iléeṣẹ́ yẹn àwọn so kò sí bí èmi ṣe fẹ́ ṣe mm. iléeṣẹ́ máa rán mi mm. láti iléeṣẹ́ pé ẹ lọ dọ́dọ̀ wọn so bí mo ṣe máa ń dọ́dọ̀ wọn kájọ sọ̀rọ̀ kájọ ṣe ó ti ń jẹ́ kí ká di ọ̀rẹ́ nígbà tí mo tún kúrò lọ́dọ̀ ẹnìyẹn tèmi náà tó ń bá distributor mi ṣiṣẹ́ ẹnìyẹn náà tún ń rajà lọ́dọ̀ wọn so mo fẹ́ mo kọ̀ à ń pàdé à ń ríra ṣùgbọ́n ó jéèyàn kan tó jẹ́ pé ó burú gan <laughs> bí burú ẹ̀dẹ̀ lílé yìí ò ní wípé mi mọ̀ wípé mo lè rí yín ní ọkàn padà mm. torí pé tó bá sọ fún yín pé kinní yìí ló máa ṣe ìgbà yẹn dẹ̀ eléyìí ẹ mọ̀ ọjà kan kò sí bí product ṣe máa pọ̀ tó ọjà kan máa wà tó jẹ́ pé òun ló mú iléeṣẹ́ náà ò ní kó ọjà yẹn síta rẹpẹtẹ àwọn distributors máa máa jù mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti sọ wípé mẹ́wàá mẹ́wàá ni màá fún gbogbo èèyàn ṣẹ́rí kẹ́ mú mọ́mì yín lẹ́yìn <laughs> kó jẹ́ pé ó súnmọ́ yín ó fẹ́ràn yín gan kò ní ju mẹ́wàá yẹn lọ tó kò ní lé so mo wá máa ń rí i èkejì ni pé ó jẹ́ ẹni tó jẹ́ olóòótọ́ ah, dọ̀la ó wà nínú ìdí ẹ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ fi ìfẹ́ sẹ́gbẹ́ kan ó wà nínú ìdí tí mo ṣe sọ pé mo máa fẹ́ ni torí pé ó jẹ́ olóòótọ́ ó máa ń ṣòótọ́ gan torí pé ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí boys Mm. ìgbà míì máa wà tó yẹ pé màá fẹ́ kó ọjà tèmi sẹ́gbẹ́ kan màá fẹ́ fi mọ́tò ilé iṣẹ́ màá fẹ́ fi jámájámá wípé à jọ bọ̀tù wọ́ tó jẹ́ mánéjà ni wọ́n máa pè láti ọ́fíìsì o pé tí n bá pé tán bá pè ẹ̀ tán bá lọ sọ fún ẹ pé àfàṣe mo ti dé bíi cover up a jẹ́ kó yé yín lẹ́ẹ̀kan náà ni pé àwọn ọ̀hún náà bínú bra ṣògo ìnílé cover up fún yín tó kún fẹ́ kí irọ́ tíntín ní ó wà nínú ẹ̀ ẹni tó bá dẹ̀ ti lè fẹ́ ẹni bíbélì sọ wípé aya ọkọ ẹ̀ ó gbẹ́kẹ̀lé láì bẹ̀rù tó ẹni tí ọkọ ẹ̀ bá ti lè fẹ́ tó jẹ́ pé ó ní ìfọkànbalẹ̀ tó jẹ́ pé kó gbàgbé tó torí pé gbogbo ìgbéyàwó ó dúró lórí ìgbàgbọ́ so ó fi mí lọ́kàn balẹ̀ pé kódà kí n má sì ń lé fún ogún ọdún bí mo ṣe tilẹ̀kùn mi òun náà ni mo máa bá a ṣé bẹ́ẹ̀ náà dẹ́ ṣe gbélẹ̀kùn lọ́nà ni àwọn náà ṣe. ẹ ẹgbẹ́ iṣẹ́ wa mọ̀ pé master key làwa ní dání àbí kọ́kọ́rọ́ àbí báwo ṣùgbọ́n mọ̀ pé no master key la ní ṣùgbọ́n a lè má lè fi ṣí gbogbo ilẹ̀kùn ṣe gẹ́ẹ̀sì kan tó wà bẹ́ẹ̀ tó hmm. ilẹ̀kùn á títí lé ọkọ̀ wa dẹ̀ balẹ̀ pé ilẹ̀kùn àbí báwo ṣùgbọ́n mọ̀ pé. ọkọ yín balẹ̀ pé ẹ tilẹ̀kùn ti lé. yìí ti lé ṣùgbọ́n bá. ẹ náà bá ṣe gbélẹ̀kùn lọ náà. ara àwọn ẹ̀mọ kọ́kọ́rọ́ làwa. so àwa máa ń kí wa máa fi ṣílẹ̀kùn ní master key dẹ̀ ni so gbogbo ilẹ̀kùn lé léṣu ṣùgbọ́n ẹ̀ẹ́dọ̀ àwọn náà wà mọ̀ pé wọ́n ní tracker ọ̀fi máa ń sọ sísá mi <laughs> tí ọkọ yín sọ yìí ó ti tọ́dún mélòó tẹ́ à ń sọ yìí àwọn pé ìgbéyàwó yín ti tó bí ọdún mẹ́jọ ṣùgbọ́n tó ń sọ yìí tẹ́ ẹ̀rìn wọ́kọ̀wọ́kọ̀ tẹ́ ẹ̀yìn rìn wọ́kọ̀wọ́kọ̀ àwọn náà rìn wáyàwáyà ẹ̀ wá lẹ́jọ́ ń ṣiṣẹ́ náà mọ́ nọ́mbà lẹ́yìn ìyẹn ti tọ́dún mélòó. aṣáájú ten years. kápẹ́ ọdún mẹ́wàá ó sì mọ̀ sí pé ẹjọ́ ṣiṣẹ́ bí ọdún méjì kó tó kan pé màá fẹ́ màá fẹ́ mi ò fẹ́ nígbà tí bọ́dà mi kọ́kọ́ dẹnu fẹ́ kọ́ yẹn gẹ́gẹ́ bí street person tí wọ́n ṣe ṣe àpèjúwe yín kí lẹ ṣe feel kí lẹ rò kí lẹ rí. Hmm. kò pọ̀ títí torí kò tí ì fáìn bí ṣùgbọ́n. àná ah, ọ̀ ẹ̀ tí ìdónígbà ẹ̀ tí di. ọ̀ tí ìdìlú mọ̀ ká ẹ̀ ṣe jàre. àwa náà la gbé ọ jáde. ẹ ṣọ́ọ̀bù náà kù. Hmm. àwọn alágbèéjáde nípa ìfẹ́ ọlọ́run. kì yóò sí nǹkan òkè nípa ìfẹ́ ọlọ́run ẹ̀yà ẹ̀. Ah, bẹ́ẹ̀ni mo sọ pé besides a successful man hmm. there must be a woman. nítorí kò ń ṣe behind mọ́ kò sí tó fẹ́ dúró sẹ́yìn beside ni kájọ hmm. máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lọ ó yà mú gbọ́ kí ni àwọn kan tí ẹ̀yin ń rò ń gbà yẹn tẹ̀ fi jẹ́ òun lóòótọ́ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn kọ́lọ́kọ́kọ́ sọ fún mi wọ́n wọ́n lè máa sọ o wọ́n kéè má fi ọkàn sí kéè má fara sí but àwọn ti bá ẹni tó jẹ́ bí mọ́mì mi sọ̀rọ̀ so mi ì lẹ́lẹ̀ kọ. wọ́n ti mọ̀ yín délédélé ni. Hmm, ẹni ẹ náà ni bí mọ́mì mi ni mo kì í ṣe biologic mummy eh, but ó jẹ́ pé ọ̀nà ọ̀hún bí ẹni yẹn ṣe jẹ́ ọ̀gá ẹ̀ òun náà tún ni ẹni tí a lè pè ní màmá fún wọn torí wípé èmi ń bá ẹni yẹn ṣiṣẹ́ a máa wá sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ṣùgbọ́n ilé wọn ló ń gbé tó kò ń ṣe òṣìṣẹ́ nìkan ló jẹ́ fún ní òun ni ẹni yẹn dúró gẹ́gẹ́ bí màmá ó ní màmá ẹni yẹn náà ló dúró bí màmá so nígbà tí wọ́n ti wá máa ń rí wípé ni owó iléeṣẹ́ máa ń wà lọ́wọ́ ẹ̀ <laughs> so ẹni ìwárí wípé kí n tó dé hmm. gẹ́gẹ́ bí awakọ̀ àti ẹni tó ń tajà ó yẹ hmm. kó jẹ́ pé tí n bá dé ni màá sọ pé mo nídìí páálí kìíní bíi hmm. hundred màá kó fúnra mi kí n tó dé àwọn á ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ pé ẹ kó hundred eléyìí síta ẹ kó fifty eléyìí síta kìíní kan wọ́n máa ní ah, ọ̀gá yẹn máa wá dé wọ́n á ní ah, ta ló lọ́jà tí wọ́n da láìlọ́ǹbù wọ́n á ní Bra ṣògo ni ok wọ́n máa fọwọ́ lẹ́rán so ènìyàn ò béèrè lọ́wọ́ títí ẹ̀ ó wá ní láti wá sọ́dọ̀ tèmi ó wí pé létà bí mo ṣe ń gbé wọn lọ sí ọ́fíìsì ìjọ kan ló wá ní ah ṣé kì í ṣe nítorí owó mi tí wọn ò dẹ̀ mọ̀ pé ẹni táwọn fowó ṣọ ọlọ́run gbọ́ tó bá jẹ́ ẹni tí kò ń ṣe olóòótọ́ òun ni mo fẹ́ mo lè sọ fún yín wípé àwa lè kọ́ lánàá kó wó lónìí o tàbí kí títì jẹ́ tó bá sọ wípé èèyàn kọ́ ilé lára ẹni yẹn tí wọn ò ní mọ̀ torí pé níbi tí wọ́n fi ṣọ́ ibi tí wọ́n ti ń tajà tó tó seven eight million naira ní raw cash ní ojoojúmọ́ ni hmm. ẹ ti get kẹ́ ẹ lè mọ̀ wípé tó bá ń fún mi ní hundred hundred thousand lójoojúmọ́ wọn ò lè mọ̀ torí pé tá a bá fẹ́ gbé owó lọ sí báǹkì gan nígbà yẹn hmm. a máa kó sínú pálí ọjà yẹn ni. Mm ká má dárúkọ tó tá a bá dé báńkì a máa ṣẹ̀ṣẹ̀ wá dálẹ̀ báyìí a máa wá jókòó owó tẹ máa máa sort fún three hours tẹ́ ẹ̀ ti kúrò oúnjẹ ẹ̀ lójoojúmọ́ so kẹ́ ẹ lè mọ̀ ẹni yẹn ló wá ní láti pè mí pé kó má jẹ́ pé nítorí owó ni mo ṣe nífẹ̀ẹ́ kúndẹ́ mọ̀ wípé oore kan ṣoṣo tó ń ṣe fún mi pé kó bá mi kọjá síta kó dẹ̀ ra oúnjẹ four hundred naira dè mí <laughs> mi ṣe ní rìmẹ́mbà nígbà tó bá fi ẹṣọ millions of naira tó jẹ́ pé oúnjẹ four hundred naira ó máa ràmàlà two hundred naira ní ọdún mẹ́jọ kí ni nǹkan tẹ̀ sọ ṣe ẹ wo sì táwọn mo rọ sí. Hmm. tèmi náà nígbà tí wọ́n wá sọ fún mi hmm. táwọn náà wá wá fún ara wọn hmm. but nítorí wọn ò béèrè owó and wọ́n dẹ̀ tún jẹ́ christianity àmọ́ wọ́n fún christianity ah, tó máa ń iṣẹ́ ojú pásítọ̀. Eh, ẹ so àwọn àwọn nǹkan yìí. ó lè ṣe jẹ́ o lọ́rọ̀ kan ṣe àwọn nǹkan tẹ rí nínú bọ́dà mi nìyí wípé wọ́n jẹ́ olóòótọ́ wọ́n níbẹ̀rù ọlọ́run. Hmm. wọn fẹ́ mi torí owó tí wọ́n rí ní ọwọ́ mi. wọ́n mọ̀ pé yìí kọ́ lẹ ní. ìṣúná tẹ́ kí wọ́n béèrè owó. wọ́n dẹ̀ mọ̀ pé tí ìrà bá rin owó yẹn ẹ̀ẹ́gbọ̀n kúrò ẹ <laughs> ah, àsìkò mi ti ń sáré hmm. ọ̀rọ̀ sì pọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá yín sọ ṣùgbọ́n bọ́dà mi hmm. láti bí ọdún mẹ́jọ sẹ́yìn àti wọn ti jọ ń rìnrìn àjò ìgbéyàwó ṣé àwọn ìwà tẹ̀ ń sọ ń gbà yẹn ṣé ó ti yí padà àbí àwọn ìwà yẹn ṣì wà ń bẹ báyìí. Hmm, ó tẹrí ọkàn ara ẹ̀ bá fún mi nítorí pé nígbà yẹn tó bá sọ fún yín pé báyìí ni ṣe mọ̀ pé ó ní àṣẹ lórí àwọn kinní yẹn kàkà kó wá bọ́ sí àṣẹ́ǹsìn ó máa ń bọ́ sí àmọ̀ràn tàbí àbá wípé nǹkan tó ìdẹ̀ ń ṣe tí n bá lagídí tí n bá ṣe bí ọkùnrin tí n bá sọ pé kinní la máa ṣe kinní gbogbo kinní nǹkan tó ń sọ yẹn mm, ni mo máa padà sí tó tí n bá wá ń padà sí láwa ní ṣèbí mo sọ fún yín pé kinní ló yẹ ká ṣe mm. so máa ń padà wá bọ́ sí ojú ọ̀nà Eh, eh. àjẹ́ tí mo ní ilé nìyẹn. <laughs> bẹ́ẹ̀ ni eh, gbogbo obìnrin gbọ́dọ̀ jẹ́ àjẹ́ fún ọkọ ẹ̀ a hmm. gbọ́dọ̀ jẹ́ áńgẹ́lì fún ọkọ wa ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò yìí náà là ń gbọ́ bí wọ́n ṣe rìn pàdé bí wọ́n ṣe ń ṣe àti ẹ̀sìn ti gbọ́ tó pọ̀ ẹ̀sìn ẹ̀rí ó dàbí ìgbà tá à ń ṣeré tá à ń ṣe àwàdà ni ṣùgbọ́n èmi ń fà á yọ díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la wà nílé tó jẹ́ pé nípa àwọn ìwà tí ò da kéékèèké láti fi sọ àwọn nǹkan tó jẹ́ ẹni tí ọlọ́run yàn mú wá náà bóyá irọ́ kéékèèké bóyá àìlóòótọ́ kéékèèké irú ìgbà yẹn sìn tí wọ́n ti ń bá bọ́dà mi parọ́ ó ṣeé ṣe kíyẹn gan pé ọmọ tó jẹ́ pé irọ́ ló máa ń pa ó ní ò lè fẹ́ sílé jàre mi lè fẹ́ sílé tá a bá tilẹ̀kùn ilé ó ṣeé ṣe kán ti ṣí ká tó dé. <laughs> ẹ yára lé ẹ wò wá ṣe wá lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n ti yín gangan ó jẹ́ dé òkè lọ́run tá a bá fi máa padà dé a máa bọ́ sí abala kan tẹ̀sí ń dúró dé abala ṣó mọ̀ mí tán ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ àpadà. ẹ kọ́ wọn padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n ti yín gangan lọ́dọ̀ ẹ̀rẹ́ èmi àtàwọn ìdílé aláyọ̀ náà la jọ ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ nípa ìrìn àjò ìgbéyàwó wọn lílé yìí tó jẹ́ pé àá ogun àtàtò iyọ̀ dùn ẹ̀yin ìdílé aláyọ̀ tèmi ẹ kú kalẹ̀ lórí ètò. ẹ ṣe o ìyá wa ẹrọra sa ẹrọra ma ẹgbọn ma ẹ ṣe ẹgbà wa lálejò. àbí ẹ ṣe tá a pè yín tẹ wá ẹ ṣeun gan ni kó tó di pé a máa lọ bọ́ sí abala ṣó mọ̀ mi tán ó ní ìbéèrè kan tó ń gbé èmi lọ́kàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa lórí ètò yìí torí a bọ́dà mi gẹ́gẹ́ bí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí móhùnmáwòrán then eh, kàfàǹṣàlẹ́ ní àdúgbòrí lọ́la bẹ́ẹ̀ bá rí wọn eh, welcome to ṣogbo welcome to ìsànyìn welcome to abẹ́òkúta ẹ dákun eh, sàmì báwo lè ṣe ń kó fún ìṣẹ́jú kan sí méjì. Hmm, kò pọ̀ rẹpẹtẹ náà hmm. àti pé àwọn gangan ń ṣe ètò pọ̀ nínú ẹ̀. Mm. torí tó bá wà nínú ilé mm. a máa ń fi impact wọn mm. wọn máa ń ṣojú ìṣe wọn dáadáa ọdẹ máa ń a máa mọ ẹwọn ẹ máa mọ lára so tí wọn bá dẹ tún ti jáde ó máa yẹ ká mọ kọ lóòrèkóòrè bí táwọn wà nǹkan táwọn ń ṣe àwọn ọmọ tó yẹ kó bá ṣeré lórí fóònù. <laughs> wọ́n ti ṣeré lórí fóònù. so gbogbo àwọn nǹkan yẹn kò yẹ kí èèyàn máa láì pé àwọn kí èèyàn ẹ miss wọn púpọ̀ so wọn máa ń ṣe yẹn náà. mo máa ń dàgbà tí wọ́n ti rọ kúnnú táǹkì yẹn kó tó di kó lọ kó tó di pé táǹkì yẹn máa dìde jẹ́ ìlàjì àti dé tòlùmọ́ tó padà máa tó rí fíìlì. ẹ tún rọ díẹ̀ gan sí lẹ́yìn lájò gan. Eh, kò ṣe kò ṣe fi ránṣẹ́. mo gbé fún yín mo gbé fún yín mo gbé fún yín nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bíi tẹ̀yìn wọ́n máa ń complain tọkọ wọn bá ti lọ àti ẹ̀rọ́jú eh, dáàdì wa ń lẹ̀ àti ẹ̀ṣe àmọ́ àwọn ọmọ gan-an fẹ́ẹ̀ má da wọn mọ̀ dáadáa òun ló jẹ́ kí n béèrè pé báwo lẹ ṣe ń ṣe pé ọgbọ́n lẹ ń dá sí i kí àwọn tó wà nílé tí wọ́n ń wò yín táwọn náà nírú àdojúkọ báyìí wọ́n á lè mọ̀ pé ń ṣe nǹkan rẹpẹtẹ o ìgbà tí ń ṣe normal ìtókù kéré ó dàbí ìgbà tí wọ́n jẹ sáré ni mm. tó bá máa fi gbàwẹ̀ yẹn á padà sínú. <laughs> a tún padà sínú ṣùgbọ́n ti gbàwẹ̀. ti gbàwẹ̀ yẹn ẹ̀bọ̀n ló kọ́kọ́ jẹ sáré láàárọ̀ yẹn á sì gbèdè bí ọwọ́ sàn. <laughs> mo láìkì mo láìkì bọ́dà mi wọ́n ti sọ nǹkan kan lẹ́ẹ̀kan wọ́n ní ọ̀pá àwọn. òkè ọgọ rẹ àti ọ̀pá ẹyẹ sáàmù yẹn lẹ́yìn mú lọ dé. ọgọ rẹ àti ọ̀pá rẹ ó tù yá èsì nínú. èsì gẹ̀ẹ́tì ẹ̀ èsì gẹ̀ẹ́tì ẹ̀ o. pé wọ́n á ń di bí ọwọ́ alẹ́ tó jẹ́ pé mm. ó wà lọ wọ ṣòkòtò ó fẹ́ wọ ṣòkòtò tó wà lọ mm. dé bẹ́ẹ̀ tó ní láti pariwo akọ̀ náwó sí náà kọ́ pé ẹ gbé orí yín sókè mm. ẹ yí ẹnu ọ̀nà kọ́mọ ògo ṣe kí ni kọ́mọ ògo wọlé. kí ọba ògo wọlé. ẹ má jẹ gbàyìn lákòókò ó dáa yéèsì ẹ bá mú dání ẹ bá fi sojú yín lọ sẹ́nu ẹ̀. ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọkọ yín hmm. Hmm. ẹ ṣe ká ṣe ní kan mú kó gbogbo àwọn ìyá àṣọnà hmm. ìbéèrè alákọ̀ọ́kọ̀ tí ń lélẹ̀ wọ́n sọ yìí pé kí ni ẹ máa ń gbọ́ tí ẹ bá ń wa ọkọ̀ tí ẹ bá ń wa ọkọ̀ what do you listen to when driving? tí ẹ bá ń wa ọkọ̀ kí lẹ máa ń gbọ́ ẹlòmíì á orin ẹlòmíì máa gbọ́ news ẹlòmíì máa gbọ́ rédíò èwo lẹ́yìn máa ń gbọ́ kí n fún yín ní three options. yẹn ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìn wọ́n ní ṣé máa ń kọrin nínú balùwẹ̀ do you sing under shower? ọ̀dà wọ́n ní níbo ni ẹ ti máa ń fi ara balẹ̀ jù ṣe ẹ̀jẹ̀ fún yín ní option kó lè rọrùn wọ́n ní when do you feel at home most ṣe ní ilé ni ṣe ní ṣọ́ọ̀bù ni ṣe níbi iṣẹ́ ni ṣe lájò ni. ó pa yín lẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fi làtọ̀mù lájò gbalẹ́ ò bá dùn ọgbọ́n mi ò tiẹ̀ fẹ́ lọlé mọ́ rárá mo fẹ́ máa gbé bí. <laughs> ok wọ́n ní oúnjẹ alẹ́ yín favourite oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ ẹ eh, ẹ eh. favourite oúnjẹ alẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun sísá mi ẹ bá mi yọ ìbòjú tẹ̀ fún ìbòjú ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn a sì béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ọkọ yín ṣé ká gbé ńlẹ̀ ká tẹ̀síwájú ìbéèrè ẹyọ kan ó jẹ́ máàkì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n hmm, twenty five marks ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé a sọ pé kí ni ọkọ yín máa ń gbọ́ tí wọ́n bá ń wa ọkọ̀ ṣé ìròyìn ni ṣé orin ni ṣé kí la tó pè náà hmm. orin orin ẹ bá ń pàtẹ́wọ́ fún sísá mi mọ́dà mi kọ orin chai-chai okay now ẹ ti gba máàkì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀kọ́ ọ̀nà máa yìí jí ọ̀nà sì jí o ok ábìrì lọ́wọ́ kan pé ṣé wọ́n máa ń kọrin ní abẹ́ balùwẹ̀ rárá. mo máa ń lọ léwẹ̀ lọ ronú ni tí wọ́n ti wọlé ìwẹ̀ báyìí mo lọ ronú ni. ẹ lọ ronú ni pàtàkì náà kọ rárá so gbogbo gàdé fún máa ronú yẹn kò ní sórin. kò sórin. ẹ tó wà tí ò ní ronú léwẹ̀ ní òmò kan ẹ ó máa ma ní lọ bá ti wà ní òwò bá nǹkan tí mo fẹ́ ṣe nǹkan míì tí mo fẹ́ lò hmm. máa wá hmm. so mo ní láti ronú. ó dáa ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ a sọ pé níbo ni ẹ ti máa ń ní ìfọ̀kànbalẹ̀ jù. ilé. ah ah. <laughs> epo ẹ mà ti gba ẹ mà ti gba gbogbo ìbéèrè wa tán ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìn sọ pé oúnjẹ alẹ́ wo ni ọkọ yín fẹ́ràn. swallow. ah ah inú ń jẹ́ swallow àgbébọ̀. as in òkèlè. alọ́sọ pé mi ní bóyá lẹ́mọ̀ ẹ san owó ẹ̀ owó hundred hundred ilé ní ẹ san ó ti kàn yín jàre bọ́dà mi ẹ bá mi gbogbo tó kó yín láyà sókè náà rè ah, ó dira yín wá. ó pọ̀ hmm, ń bọ̀ àìtí ìraṣọ ta o. ẹ̀ta ẹ̀ta ẹ̀ta bákan bákan ẹ mọ́ bínú. ti wa ṣé ká nìṣó nẹ. ká nìṣó. ó dà wọ́n ní ìwà wo ni ọkọ yín ò fẹ́ tẹ̀ máa ń wù <laughs> ìwà ìyọkan tẹ́ ẹ máa ń wù tí ọkọ yín sì máa kọ̀ǹpléènì lé lórí lójoojúmọ́ hmm. ó yá ó ti sáré ó yá ó ìbá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ẹ ṣe sísítà mi pé ta ni òṣèré orí ìtàgé tí ẹ̀yin fúnra yín fẹ́ràn jù. your favourite actor. òṣèré orí ìtàgé hmm. actor. àbí ṣọ́ọ̀bù jẹ́ kẹ́ ẹ <laughs> ṣọ́ọ̀bù ò ní jẹ́ kẹ́ ẹ wo eré orí ìtàgé ó yá ẹ jẹ́ ká mú lórin olórin wo lẹ fẹ́ràn jù ká fi òṣèré orí ìtàgé sílẹ̀. <clears throat> wọ́n ní àsìkò wo ló bá yín lára mu tẹ́ ẹ fẹ́ràn ọyẹ́ òtútù. àsìkò wo your best season ṣé àsìkò ọyẹ́ ni àbí àsìkò òjò ká ṣe bẹ́ẹ̀. ẹ ṣáà bá wa kọ́ ẹ má sọ sókè o. ìbéèrè tó gbẹ̀yìn tiyín lélẹ̀ ká nìṣó lẹ̀. wọ́n ní báwo lẹ ṣe fẹ́ omi ìwẹ̀ yín sí gbígbóná àbí tútù you prefer hot or cold shower gbé wa. kódà mi ẹ máa ń yọ ìbòjú tẹ ẹ fi gbójú. Hmm. ẹ káàbọ̀ padà sórí ètò Aláyọ̀ lórí tẹlifíṣàn. àdúpẹ́. <coughs> ee aṣáàgbọ̀ pé ẹ ti gba ẹ̀yin ló wulẹ̀ kọ́ ẹ̀yin lẹ kọ́ sísá mi ló gba hundred hundred tó ti kàn yín báyìí. Mhm. Hmm, àárín méjì làwọn àjẹ́ sísá mi ló mọ̀ yín dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ rẹ̀ ìwà wo <laughs> ìyàwó yín máa ń wù àmọ́ àmọ́ mr sogo oya ìwà wo nìyàwó yín wù ìwà ẹyọ kan ìwà ẹyọ kan tẹsí ah! mo lè pè é ní ṣé mo lè pè é ní owú obìnrin ló máa ń complain fún gbogbo ìgbà obìnrin ni mo dẹ̀ ti ah! complain complain complain mi wà á hmm. bóyá òun ló kọ́ mo tó bẹ̀rẹ̀ yẹn. yẹ́n jẹ́ fún yín ní àǹfààní kan gbogbo hmm. obìnrin ló máa ń ṣe yẹn yẹn normal obìnrin tí ò bá jẹ owó ọbẹ̀ ò ní dùn. ẹ kò fẹ́ràn owó kan náà lẹ́yìn pọ́pọ́n máa béèrè owó ọ̀gọ̀ òdì ṣe ni tó ń béèrè owó bọ́tẹ́yọ̀ kan yẹn. Hmm, owó owó ni mo kọ. ok owó yẹn hmm. nǹkan tí wọ́n kọ síbí báyìí mo lè fún wọn ní half percent. ok. Hmm, because a lè a lè yí mọ́. yí mọ́ ok. nítorí pé wọ́n ní kò fẹ́ kí n máa sọ̀rọ̀ púpọ̀ jù. Mm, ah, eh. tọ́jọ́ bá jẹ́ ti tóbìnrin bá ti tẹnu mọ́ eh, nǹkan eh, ọ̀rọ̀ olóbìnrin dé ìní mi ìlẹ́kùn òṣèlú mi ìlẹ́kùn òṣèlú bá nìyẹn ẹ̀yà mo fún wọn ní ìlàjì bẹ́ẹ̀ torí wọn ò kọ́ bẹ́ẹ̀ yẹn ṣe sọ ìtàn mo ti fún wọn ní áàfù bẹ́ẹ̀ ó yá ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn pé olórin wo ni ìyàwó yín fẹ́ràn jù her favourite music artist. Mm, Tọ́pẹ́ Àlàbí ọkọ̀ ọkọ̀ àtìkọ̀ tọ́pẹ́ alábí. a sọ pé ìgbà wo ni ìyàwó yín máa ń complain pé àgbà ah, yín mo láìkì àsìkò òjò mo láìkì àsìkò ọyẹ́ èwo nù méjèèjì. n kò sígbà tí kò fẹ́ràn ṣùgbọ́n um, ìgbà òjò. ọkọ̀ hmm, ọkọ̀ yẹ́yẹ́ torí true of us ni bẹ́ẹ̀ bá ti ṣe é ti ṣe kò pé mẹ́ta sàmì náà kan kò kò hmm. a sọ pé irúfẹ́ omi wo nìyàwó yín fi máa ń pẹ̀ tútù àbí gbígbóná. tútù ni. Ah, ah. ó wà kú kíkíkí bọ́dà mi náà gba hundred hundred ẹ ti gba ninety ninety over hundred ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yà ara lé àṣègbè o ẹ̀sì bíi. Hmm. Hmm. Hmm. ó dáa ó dáa jẹ́ ká dé òkè lọ́hùn náà tàbádé ká wá ṣe ìlérí nítorí pé sísà mi mọ ọkọ wọn dáadáa ẹ o ọkọ wọn náà dẹ̀ mọ́ dénúdénú dódò òkun a máa ṣèlérí níwájú ilé ẹjọ́ ìlẹ́yìn ẹ̀yà ara lé ẹkú kalẹ̀ lọ́dẹ̀ jẹ́ ń máa bá ọ ni o àó àjẹ́ ń máa bá ọ o èé jẹ́ ń máa bá ọ ni o baby I wanna love you ẹ wo gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ tẹ wá lé ẹjọ́ máa bára yín lọ kẹjọ máa lọ́ọ̀ bára yín kí gbogbo ẹ̀ kó máa ṣe kí ni kífẹ́ kó wàá swim nínú ilé yín ìfẹ́ ó ń swim nínú ilé àwọn ìdílé aláyọ̀ mo gbà lénìí àrùn ojú ni kì í ṣe báwo ni wọ́n ṣe máa ń sọ kì í ṣọ̀rọ̀ tẹnu wọ́n sì wà ń kalẹ̀ wọ́n sì wà ní ìbí lórí ètò lẹ́nu ẹ kú kalẹ̀. ẹ ṣe ẹ kú àlejò wa o ìdílé aláyọ̀ mi ẹ kú iṣẹ́ takuntakun ẹ ti fa akọyọ nítorí ó ti ṣe díẹ̀ tí a ti ráwọn ìdílé aláyọ̀ tí wọ́n gba hundred hundred lórí ètò yìí ẹ ó yá jẹ́ ká wá ṣe báyìí sísà mi ẹ bá ń kọjú sọkọ yín ẹ sọ pé nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa. nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa ilẹ̀ fẹ́ kí n ṣe fún un ní báyìí ò lè ní o bàbá bójá bàbá ti délé ní o àbí nǹkan o. ṣé lónìí àbí títí ayé. lẹ́ẹ̀tẹ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ kan ṣe fún yín ìbàjẹ́ títí alẹ́ ìbàjẹ́ lẹ́ẹ̀ní nìkan ìbàjẹ́ ní gbogbo oṣù yìí ìbàjẹ́ ní gbogbo ọdún yìí. ṣé o máa ṣe. Hmm, wọ́n á ṣe ẹ̀yìn ẹ sọ. àjọ kan ń ṣàwọn náà máa fún mi lówó máa hmm, ti bèrè owó máa fún mi. ẹ náà nítorí pé ẹ̀mọ̀ mi tán hmm. kí lẹ fẹ́ kí n ṣe fún yín. Hmm. máa ṣe dáadáa náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ohun tí mo kàn tún máa fẹ́ ni pé ó ti mọ nǹkan tó máa ń bí mi nínú mi kì í fẹ́ kí wọ́n máa fún mi kán máa kéèyàn máa pẹ́pẹ́ máa fi ọ̀rọ̀ tí kì í ṣe tèèyàn kọ́yàn lọ́rùn máa rí gbogbo obìnrin tó bá ti rí mi gẹ́gẹ́ bí àbúrò mi ọ̀rẹ́ mi má máa rí wọn gẹ́gẹ́ bíi pé ah! kàn máa wò bẹ́ẹ̀ tó bá ti ń dẹ̀ ń bá mi kó gbogbo àwọn òbí ṣorí pójú ẹ̀ ti ń ṣe jù ṣorí pójú ẹ̀ ti ń ṣe máa bá mi kó gbogbo wọn mọ́ra kó dẹ̀ máa fàdúrà ràn mí lọ́wọ́ ilé rẹ̀ ò ní dàrú ní tí mo tọrọ nìyẹn ní tí mo fẹ́ nìyẹn torí nǹkan nǹkan ẹyọ kan ṣoṣo tó máa ń bí mi inú nìyẹn ó ní wà ó gbogbo ẹ̀ mo ah, bá mi ní tí mo fẹ́ nìyẹn. ó yá ẹ ṣèlérí torí kọkọ yín mọ̀ nǹkan dáadáa ẹ ṣèlérí ẹ ṣèlérí a sì ń bọ̀ bẹ́ẹ̀ mm. a máa lọ sójú abẹ́ǹkò ẹ̀yin náà sì máa sọ tiyín ó yẹ ṣèlérí. mo ṣèlérí. gbogbo nǹkan tẹ́ sọ ẹ kọjú sọkọ yín àti àwọn ará ilé ilẹ̀ ṣèlérí fún mi. wípé gbogbo nǹkan tẹ́ sọ mm. ni màá ṣe fún yín Ọlọ́run lọ́wọ́. àmín Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. Ó yá. Ṣé bọ́dà mi? Hmm. Ok. Sísá mi, ẹ̀yin ti sọ ẹ ti béèrè tí bọ́dà mi fẹ́, wọ́n dẹ̀ ti sọ fún yín. Ó yá, màkọ̀màkọ̀ ló yẹ nǹkan. Ẹ̀yin náà bá mi béèrè lọ́wọ́ sísá mi nítorí pé o mọ̀ mí tán dáadáa. torí wípé o mọ̀ mí tán dáadáa. dáadáa dáadáa. dáradára dáadáa. kí ló fẹ́ kí n wá kí ló fẹ́ kí èmi kí o ṣe fún ìwọ. Hmm. Hmm. mo fẹ́ kẹ́ bá mi san àwọn owó tí mo yá <laughs> ní December tí mo fi rajà. kí ẹ tó bí èlò. ibi méjì ni hmm. five hundred five five hundred ẹ̀kọ́ three hundred ẹ̀kọ́ two hundred. Ah, eh. ṣe láì sísà mi jàre. Ah ẹ dákun <laughs> ẹ kólà kúrò nínú ẹ̀kọ́ <laughs> ẹ̀kọ́ kọlà ó yá hmm. abẹ́ẹ̀ ni fún wọn. wa, ah, ah. wà làwọn ṣèbá ọyọ ẹ omi. èmi máa béèrè. no yẹn tẹ ṣúọ màá tẹ tún send receipt sí. ok ó yá ṣùgbọ́n mọ̀ pé mi kì í kánjú ṣe àwọn nǹkan tí bá fẹ́ ṣe. ẹ ìyanu ah, àṣẹlẹ̀ ọlọ́run àpèsè. ọlọ́run yóò ràn mí lọ́wọ́ hmm. eh, five hundred thousand hmm, ok agbára ọlọ́run. Mm -hmm èmi ṣògùrẹ́ni kejì mm. ọkọ Maria mm. máa san gbogbo. where's the kiss? Mm-hmm. straight one. ẹ ṣe jàre mm. ẹ ṣe ẹ ṣe. ẹ ọ wá gbé abala ìkàlẹ̀ láti máa péjú sí àwọn nǹkan díẹ̀díẹ̀ nínú àwọn olólùfẹ́ wa náà nítorí pé ẹni tá a bá ta nà ẹni pé àkókò sí nǹkan tó kàn mí nípa lágbájá ìfẹ́ ti ń sá lọ nìyẹn o tírú yẹn bá ti ń ṣẹlẹ̀ nínú ilé wa ẹ jẹ́ ká tètè mú ojútùú a ti bọ́ sí abala ojú abẹ́ abala kan tí àwọn olólùfẹ́ máa ń sá fún òun náà rèé ṣùgbọ́n ó di dandan ká sọ ojú abẹ́ ń kó torí pé ìgbéyàwó kò sí ọgọ́rùn-ún tó pé pérépéré there is no hundred percent marriage dem àtọ́ká ah, ìgbéyàwó tèmi kò tiẹ̀ kù síbì kankan níṣẹ́ ni gbogbo ẹ̀ ń sùn lọ ẹ̀mí kan ẹjọ́ ń tanra yín apábùlà ti fẹ́ sojú àbẹ̀ ń kò lé ní ẹ̀yà ẹ̀mú ẹnìkan nínú kòkejì tẹ̀m pẹ̀lú ìjọ ó yá dáàmù sísítà mi ló mú sísítà mi ó yá ìbéèrè tí wọ́n gbé wá fún yín lélẹ́yìn wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣé ẹ wà comfortable láti sọ gbogbo nǹkan tó bá ń ṣe yín fún ọkọ yín alákọ̀ọ́kọ́ nìyẹn. no. ọ̀yà kí ni ìdí. ìdí ni pé wọn kì í máa ráyè mm-hmm. nọ́mbà one nọ́mbà two wọn tún jẹ wọn tún máa ń bínú. Hmm. wọn máa ń bínú. wọn máa ń bínú. <laughs> tá a bá sọ eléyìí àti pé wọ́n máa ń wọ́n máa ń nǹkan tí mo mì. Mm, ó yé mi ipe ọ̀rọ̀ mi ọmọ translate ọ̀rọ̀ ẹ ṣe nǹkan mi lẹ́yìn máa mì. orú nǹkan táwọn sọ ń gbà ẹ̀ tán ní obìnrin kinní kan kinní kan nǹkan mi là máa bí àwọn ti gbé lọ sí so kò yẹ kí n máa bọ̀. kò ní fún yín ní àyè tán láti láti especially the spiritual aspect of it láti lè máa bá wọn sọ lọ tètè ó dẹ̀ máa ń wù yín láti máa bá wọn sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà <sighs> ojú àbẹ ní orí ètò ilé àláyọ̀ bọ́dà mi. yes mummy wa. Eh, a ní fún yín ní àmì láti lè defend ara yín. àmì tẹ̀ ní láti defend ara yín. níwájú ilé ẹjọ́ tá a wà yìí. ok. Eh, sísá ti sojú abẹ́ ń kú ṣe rí i pé eh, ìbéèrè táwọn aráalé béèrè lọ́wọ́ àlejò wa lọ́wọ́ ìyàwó yín òun la kà síta inú mi dẹ̀ dùn yín pé wọ́n fi nǹkan tó ń dùn wọ́n lọ́kàn wọ́n sọ síta ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó máa parọ́ mo ti rí i pé olóòótọ́ ni yín lóòótọ́ nínú gbogbo ọ̀rọ̀ tí ọkọ yín ti sọ nípa yín láti gbà ti dé bọ́dà mi ọ̀rọ̀ náà ti kàn yín ẹ wojú ìyàwó yín. mo rò pé a. Ah. <laughs> ẹ wojú ìyàwó yín ẹ ṣe báyìí. okay. ṣe ah, ti ṣe èmi. èmi ṣògo rẹ ní kejì. ọmọ Abíọ́nà. ọmọ Abíọ́nà mo ṣèlérí. mo ṣèlérí. fún ìwọ. fún ìwọ. kí lorúkọ wọn. Maria Abiona. ìyá ọmọ mi. ìyá èsì àdúrà mi. wípé. wípé. láti èní lọ. láti èní lọ. màá máa farabalẹ̀. màá máa farabalẹ̀. gbọ́ nǹkan tó o fẹ́ sọ. gbọ́ gbogbo nǹkan tó o fẹ́ sọ. láì ní túwìsì ẹ̀ sí nǹkan míì láì ní twist ẹ̀ sí nǹkan míì. olùwàkọ̀rọ̀ ìwọ náà dẹ kẹ́kọ̀ọ́ láti mọ béèyàn ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ kí olúwa ràn mí lọ́wọ́. <laughs> àmín. ọ̀gá <laughs> jù ọ̀gá jù lórí ètò léni wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ yẹ́sì sísá mi ẹ já ṣe báyìí mm. bọ́dà mi ẹ̀yin ti sọ èyí tó dùn yín lọ́kàn mm. àwọn náà ti sọ èyí tó dùn àwọn náà lọ́kàn pé kí ẹ̀yin náà mọ bí ẹ ṣe máa máa gbé àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ojú abẹ́rẹ́ ẹ̀ àtúgbé abala yìí náà kalẹ̀ nítorí pé kálẹ̀ bá fi máa mọ ibi díẹ̀díẹ̀ tá a kù sí nínú ìgbéyàwó nítorí pé èèyàn kan ò lè mọ̀ ọ́n rìn kí orí má ṣe báyìí kó má mè ẹ̀wọ̀n ìdílé aláyọ̀ tèmi wọ́n sì ti jọ sọ wọ́n ti yanjú ẹ̀ nítorí nígbà táwọn bá fi máa padà pé sísítà mi pé báwo ló ṣe lọ èsì ayọ̀ náà la máa gbọ́ láṣẹ ọlọ́run bá a ti bọ́ sí abala eré ìfẹ́ báyìí a ti bọ́ sí abala eré ìfẹ́ tí mo pé tá a bá ti sojú abẹ́ kò tán a máa mú eré ìfẹ́ a wà fi kó lẹ̀ kí gbogbo ẹ̀ kó lè máa ṣẹ̀ǹgẹ̀mẹ́ǹtò nínú ilé wa bọ́dà mi eré ìfẹ́ tí a gbé wá fún yín lélẹ́yìí ẹ̀ wọ́n ní pé kẹ́ bá mi wojú ìyàwó yín kẹ́ bá mi bẹ̀ wọ́n kí wọ́n má bínú fún gbogbo bóyá àáwọ̀ àbí ẹ̀ṣẹ̀ kan tẹ́ bá ṣẹ̀ wọ́n àbí nǹkan kan kẹ́ wá bá mi sọ̀rọ̀ ìfẹ́ fún wọn níbi ìṣẹ́jú kan. Hmm. <coughs> Ah, èmi ṣògo rẹ́ni kejì. Hmm àánú olúwa pọ̀ hmm. abel ọmọ abíọ́nà mm-hmm. ọkọ maria nìkan ṣoṣo àlọ́ lè ṣe ń jì ò lè ṣe ń jì. Ìwọ sọ kankan ní ẹ̀. Òun náà ni ìgbà tí mo ní ọkọ. <laughs> Bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Ok, n fi àsìkò yìí ń bẹ̀ ẹ́ hmm. pé a kì í mọ̀ rìn kí orí hmm. máa mì tó bá jẹ́ wípé mo níbikíbi tí mo ti ṣẹ̀ ẹ́ mo sọ wípé kó má bínú nítorí wípé ìwọ ni ayọ̀ mi hmm. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọkàn mi tají lọ́gànjọ́ òru wọ́n ní mo gba ilé ló kan àyà mi mo wojú aya mi Maria Akuruyejo Dúdú Paríọlá. Hey! àdúdú bá ṣẹ̀gì ṣọ̀gá dúdú ni ẹ orí ló da ẹ ní dúdú hmm. dúdú ni ẹ mo gbà fáwọ̀ rẹ̀ torí dúdú làgbé tó fi ń yẹyin funfun wọn á fi àsìkò yìí sọ fún ẹ pé tábàárí gbogbo ibi mo ti ṣe é hmm. má bínú hmm. nítorí pé a kì í mọ̀ rìn kí orí máa ń jìn ẹ o nítorí ìdí èyí torí pé kò síbi tó lè tì mí sí bẹ́ẹ̀ ni kò síbi tí mo lè tì ọ́ sí torí pé olódùmarè ló dá ayé mm-hmm. ó fi òṣùpá àti ìràwọ̀ tó ń ti oòrùn ó fi mm-hmm. ṣàtìlẹ́yìn òkè ó dá ìjàpá ó fi igbá ẹ̀yìn ẹ̀ ó fi ṣàtìlẹ́yìn fún ó dá ìgbín mm. ó fi ìkarahun ṣe àtìlẹ́yìn tiẹ̀ mm. ó wá dá èmi ṣògo rẹ̀ ní kejì mm. ó fi ìwọ Màríà Folúkẹ́mi ọmọ Ògúnṣolú àyà Abíọ́nà ó fi ẹ́ ṣe àtìlẹ́yìn mi tó ń tí mo bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ gangan ni adùn tó ń bẹ nínú ohùn mi táyé fi ń pè mí ní alóyin lóhùn tí mo bá jẹ ẹni tó ń kọrin tí gbogbo ayé ń sọ pé ó morin kọ ìwọ mm. gangan lóhùn tó ń bẹ lẹ́yìn orin tó rin fi ń jáde ìwọ nìfẹ́ mi mi alábàárìn mi èjìká mi ọ̀rẹ́ mi ẹ̀rín mi ọlọ́run tí bá káyé mi wá mm. ìwọ máa fẹ́. <laughs> sísá mi torí àsìkò àti sàlẹ̀ ẹ̀yìn náà bá ń kí ọkọ yín sọ ti ń mm. tọ́jú yín láti bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn mm. kẹ́yìn náà wàá bá mi sọ̀rọ̀ ìfẹ́ fún ọ ní àbọ̀ṣẹ́jú ká máa dágbére lórí ètò lẹ́yìn olówó orí mi ọkọ mi a ti mọ̀ pé ayáre lọ́ọ̀dẹ̀ ọkọ ni olówó <laughs> orí mi mm. ọkọ mi onítèmi mm-hmm. hmm. ayọ̀ mi mm-hmm. ìdùnnú mi tèmi mm-hmm. nìkan. Ah, èmi ẹnìkan yẹn ó jẹ mi ó jẹ mi ó jẹ mi. ẹ ṣe ẹ kú ìtọ́jú mi nínú ah, àtàwọn ọmọ ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ á máa pèsè fún yín òkè òkè lẹ́yìn máa ń lọ ẹ ní wálẹ̀ lágbára ọlọ́run gbogbo nǹkan bá dáwọ́ lé sí rere máa yọrí sí rere more blessing in Jesus name. oya wẹ́ẹ̀zẹ̀ kí báwọn ó pọ̀ ẹ lè dá mi lójú pé ẹ gbádùn àwọn àlejò tèmi lórí ètò lẹ́ni bẹ́ẹ̀ dẹ̀rẹ́ akúpọ̀ ẹ̀kọ́ tó pọ̀ náà láti ara tiwọn ẹ̀yin náà tẹ́ wà nílé ẹ máa ṣe àwọn àtúnṣe bẹ́ẹ̀ yẹn lọ́ọ̀dẹ̀ torí pé bí ọ̀dẹ̀ ò bá dùn báyìí bí ìgbẹ́ náà ni ìlú máa rí bí ìgbẹ́ ni ìlú máa rí kíbi kó pọ̀ sókè òun náà ni ọbẹ̀ ògì àti fẹ́lẹ́ ìdágbére lórí ètò lẹ́ni náà nìyẹn ẹ orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ aya olúwa ṣeun ńlá fún mi aláṣà kẹsìn gangan tí ọkọ mọ̀ tó bá ní ọ̀rọ̀ kọta méjì tẹ́ fẹ́ bá mi sọ ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi ọ̀nàbàjò ọ̀làwálé ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jẹ́ orí orísun tẹlifíṣàn lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ at orísun tv gbogbo ẹ̀rọ ayélujára wa pátápátá at orísun tẹlifíṣàn náà ni tẹ́lifíṣàn bàbá bàbá òdìlẹ̀ aláyọ̀ tèmi tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò ẹ̀yẹn ṣáà ti tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ gbogbo ẹ̀ náà la máa rí láti fún yín ní èsì tó dáa pàtíkàsẹ̀ tó tè nílẹ̀ tí mo pé màá sọ fún yín pé ẹ jẹ́ kí inú ilé yín kó máa dùn ẹ jẹ́ ká máa gbọ́ra wáyé torí pé ìfẹ́ ló ṣe pàtàkì jù ẹ̀yin ìdílé ọlọ́rọ̀ tèmi ẹ jẹ́ ká jọ máa juwọ́ sáwọn aráalé pé nígbà táyọ̀ láti fi pàdé lọ́jọ́ míì tẹ̀ bá tó wá darapọ̀ mọ́ wa.